وجعلنا في ذريته النبوة والكتاب وآتيناه أجره في الدنيا وإنه في الآخرة من الصالحين adúgbẹ́ fọ́lọ́run ọba àlékè ọlá àtọ̀rọ̀ ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run fún aṣíwájú òjíṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àti ọlá náà kọ́lọ̀ ọba àlékè ọlá bá mú bá àwọn sàbí òjíṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam àwọn ará ilé jíṣẹ́ lá Muhammad sallallahu alaihi wasallam àti gbogbo àwa tí a bá ń sapá láti tẹ̀lé ojú ọ̀nà tó jíṣẹ́ lá Muhammad sallallahu alaihi wasallam tó làkalẹ̀ kọlọ̀mbà lékiọlá ó pàápọ̀ pẹ̀lú jíṣẹ́ lá Muhammad ọmọ àkọ́kọ́ ishaq láti ara ishaq afúnni yakub wọ̀jẹ̀ anna fi ìdòrí yẹ́tì hìnnàbówà a sì jẹ́ kó jẹ́ pé ìmá jánàbí àwọn àfáà kan ní pé gbogbo ànábì lẹ́yìn ibrahim àtàrà àrọmọdọ́mọ ibrahim ni àwọn àfáà kan ní pé bá akitharul àmbíyá mindori yẹ́tì ibrahim àwọn kan rárá kìí ṣe gbogbo wọn ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn ànábì tó ń wá lẹ́yìn ànábì ibrahim alayhi salatu wasalam àwọn ọmọ ẹ̀ ni onígẹ́bẹ̀ àsìwáfì májánàbí àti tírata sọ̀kalẹ̀ ajẹ́kó wà lára àrọmọdọ́mọ ibrahim aleyhisselam wa a tẹ̀yìnáhù ajọ́rọ̀ òfin dúnìyà a sì san anábí ibrahim asánlẹ́sẹ̀ nílé ayé mbíbà kí lè sọ tọ́lọ̀ọba lékẹ́ lásán àwọn àfá onítẹ̀fsir wọn ni pé kúlù mílá tẹ̀dẹ̀ ìhì gbogbo òjọ gbogbo ẹ̀sìn ni ó mọ̀ pé ibrahim mọ́ rẹ̀ nílé ayé mbíbà kódà ara wọn ó nífá tí wọ́n sọ pé ibrahim ní ọ̀rúnmìlà bí nǹkan so àwọn náà wọ́n aṣà gbogbo èèyàn ní ó kílèmù ibrahim alẹ́sọ̀tò ọ̀sára kúlù mílá tẹ̀dẹ̀ ìhì wọ̀fìlà àkírọ̀ tí ẹ̀sán ilé ayé nìkan wá kọ́ lọ́jọ́ ìgbéra kìáma ọlọ́run bá àdékìá ní pé a ara àwọn ẹni rí àwọn èèyàn dáadáa tí ó wà àlùjánà kọ́lọ́run bá àdékìá ọlá kó pa pọ̀ pẹ̀lú ibrahim ní ọgbà àlùjánà nínú oṣù yìí àtàwọn kútùbà ta ṣe bí méjì mẹ́ta a ṣàlàyé bí ó jẹ́ pé ọdún léyá kódà hajj in tó ní pẹ̀lú anábí ibrahim ìgbàtà wọ́n ń sọ̀rọ̀ léyá yẹn lọ amẹ́nubà díẹ̀ pé lára ẹ̀kọ́ tó súnmọ́ pa anábí ibrahim ti kọ́ mọ́ ẹ̀ ló fi ń sọ fún mọ́ ẹ pé yáàbù náà yà ìrẹ́ ọmọ mi inni arafil manami anni adbahuk mo rí pé mo dú ẹ lójú oorun ọlọ́ọ̀ba àlékẹ́lá ń pa mí láṣẹ pé kí n dú fóun ọmọ wa fún bàbá ẹ̀dí sí ní ya abẹ̀tì ifa alma tó mar ìrẹ bàbá mi tọ́nà ń pa láṣẹ yẹn gan-an náà ni ó ṣe sàtẹ̀jídú ní inṣàlá mina sọ́dìrín ó bá mi lára àwọn tó ṣe sùúrù tí ìbá ṣe pé ẹ̀kọ́ débẹ̀ ni ọmọ yìí ò ní rú èsì yìí kò ní rí mu wá ara àwọn tó ń sọ pé lára pàtàkì ìkọmọlẹ́kọ̀ọ́ òun àárikọ́ nínú tan ibrahim alayhisalatu wasalam àti ọmọ ẹ̀ ìyẹn ní kọ́kọ́ ọlọ́ọ̀bá jásọ́ ní suratul bakara ó ní amkuntum ṣuhada ìhádọ́rọ ya kúbal mọ́t ìkọ́lẹ̀ libanihi ma ta'buduna min ba'di qalu na'budu ilahaka wa ilaha abaika ibrahim wa isma'ila wa ishaqa ilahan wahida wa nahnu lahu muslimun ọlọ́run bá àlékẹ́ láńgbé ṣẹ́yìn wà ń bẹ̀ nígbàtí yakub tóun jẹ́ àrọmọdọ́mọ fún ànábí ibrahim alayhi salatu wasalam bàbá tiẹ̀ ní ishaq tí ishaq ń jọmọ fún anabi ibrahim ọlọ́run bá àdékèrè wọn sọ fún wọn pé nígbà tí yakub tó ń pọ́ kàkà kú lọ́wọ́ ìdíkọ́ọ́lá libà níhì ó wá pa àwọn ọmọ ẹ̀jọ́ ó fún wọn ní final test final exam kọ́lá mẹ́ta àbùdú na mi bàdì tí n bá kú dọ́kílẹ̀ mọ́ sí náà ẹ̀sìn wọn lẹ́ẹ̀mọ́ ṣe náà kọ́lú ní àbùdú ilá àkà wọn kò sẹ́sìn kan tá a mọ̀ sìn jẹ́ sí ọlọ́run ọba náà lọ ọlọ́run tá a mọ̀ sìn ọlọ́run ọba rẹ̀ náà ni wà ilá àbá ìkà bó ti jẹ́ pé tó ní tí wọ́n náà ń bá wọn bà bẹ́ẹ̀ lórí ẹ̀dùn náà ṣe kí ni ìwọ̀n náà ń sìn ọlọ́run ọba àlékiọlá ọba ibrahim ọba ismail ọba ishaq ìdáhàn wa ìdá ọlọ́run ọba kan ṣoṣo wà náhùn láhùn mùsùlùmún ọlọ́run ọba yìí lajúpájú sẹ́lẹ̀ fún sọmírì islam náà nìyí ká gbà pọ́lọ́run ọba àlékiọlá ló dá wa sórí ilẹ̀ ayé ó sì fẹ́ ká ajúpájẹ sẹ́lẹ̀ fóun ká sí òun lódì wọn gbàtà lò nílé ayé yóò sì san alẹ́sẹ̀ lálùkìyàmà kọ́lọ̀mbà àdékẹ́ alákọ́mádùn alárẹ̀ alákólè hàn eléyìí ṣe ń fún wa ń tọ́ka sọ wa sí pé ẹ̀kọ́ ṣe pàtàkì pàápàá jùlọ fáwọn ọmọ wa tí ìbá ṣe pé yakub wa ismail wa ishaq hatta abuhum eh, ibrahim tí ìbá ṣe pé wọ́n kọ́ ọmọ wọn lẹ́kọ̀ọ́ tó yẹ kóró ni ìmẹ́sìwá fúra àwọn nǹkan yìí kò ní rọrùn àti sọ kọ́lọ̀mbà àdékẹ́ kó fún aláwọn ọmọ tí ó jẹ́ ìtutù ojú fún wa nílé ayé àti ìrọ̀bì alìkíyàmà àdúrà yìí kọ́dọ̀ ọlọ́run bá àlékẹ́ lámú wọnú quran ipe gbogbo ẹni ní o mọ̀ṣàdúrà yìí rọ̀bánà ìrọ̀lọ́run wa hapla namin azuwajina wa min duriyatina kọ́rọ̀ta ayoni wàjà alinalimotekina imama ìrọ̀lọ́run bá àlékẹ́ ọlá àwọn ọmọ wa àtàwọn ìyàwó wa ṣe wọ́n ní tutù ojú fún fóònù ṣọ́ájú fáwọn tó bẹ̀rẹ̀ ọlọ́run bá ní kí ọlá àdúrà yìí wí káwọn ọmọ wa kí wọ́n gbẹ́sìn yìí kí wọ́n dùn rí kí wọ́n dùn wò lé ayé kí wọ́n sì dùn rí kí wọ́n dùn wò lọ́dọ̀ gbé lálẹ́ kíámà in tó yẹ kí gbogbo bàbá bàbá gbogbo ìyá ìyá kí wọ́n máa ṣe ni kọ́lọ́run bá ní kí ọlá kó gbàdúrà wa ọlá ti fi tá a bá sọ pé ẹ̀kọ́ gbólóhùn ẹ̀kọ́ yìí yóò fẹ́ kẹnu ju gbólóhùn òyìnbó tó yẹ pé education lọ ṣùgbọ́n kí wọ́n má ro pé tó tàbá tó education ní sí abúlé nígbà sọ pé kàn sí pàǹkọ́ mọ́ wa ní mathematics àbí engineering rárá n tá n pè lẹ́kọ̀ọ́ n tó wà ṣáàmìl tó kẹ́ni ju gbogbo nǹkan yìí lọ ni al-insanu mutakawin ruhin wa badan ọmọ èèyàn ó lẹ́mìí ó sì lára n tá n pè lẹ́kọ̀ọ́ ni tí ó kọ́ ẹ̀mí tí ó sì kọ́ ara èèyàn oníwèé pé tó afẹ́kọ́ ọmọ wa ní gbogbo afẹ́fọ́ ọmọ wa ní gbogbo nǹkan tó fi lílé ayé kó wá gbàgbé tẹ̀sìn àbí kó gbótó afẹ́ fún gbogbo tí ó fi ṣẹ̀sì kó gbàgbé ti ilé ayé òjíṣẹ́ láàmú mọ́sánlásílẹ̀ ìkọ́nà àwọn sàábí ẹ̀ ń ṣàìsàn ó wà wó pé rẹ̀pì sáàdì náà bí wà kọ́s nígbà ṣe mistake ó wà pé àìsàn tí mo wà lórí ẹ̀yí ó súnmọ́ kí má yìí anábì wá kí sọ́lọ́lá àríwọ̀sẹ̀lẹ̀ ó wá nígbé ìrẹ́ anábì gbogbo dúkìá tí mo ní mo fi ṣètọrẹ àánú kọ́lọ̀ fọ́lọ̀ ń bà ní gbogbo ó ní ó dá gbogbo dúkìá tí mo ní mo pín sọ́nà méjì mo fọ́lọ̀ nídájí ẹ̀ anábìyára àfẹ́ tó bá fi dúkìá rẹ tó fi ṣètọ́rí anú ó ní ju ìdá kan nínú mẹ́ta lọ ìdá kan nínú mẹ́ta yìí wà thuluthu kathir ìdá kan nínú mẹ́ta yìí gan ó ti pọ̀ jù li an tẹ́tùrùkà àwòlẹ́dẹ̀kà kó fa àwọn ọmọ rẹ lẹ̀ tí ó jogún ẹ kó fi wọ́n lẹ̀ lẹ́ni tó lówó tó rọrọ̀ ó dáa ju kó fi wọ́n lẹ̀ ló tó ṣì lọ khairu min an tatrukahum alata yatakaffafuna an-nas tó wàá sọ wọ́n dolùsì tí ó mọ̀ tẹ́wọ́ fáwọn èèyàn ìyẹn ni pé kò sí láìfí tí wọn bá gbé tó ọmọ mi bá kó ní ayé mi ò fẹ́ kó tó ṣì kéèyàn tọrọ kó máa tọrọ islam bẹnu àtẹ́lù bó tilẹ̀ jẹ́ pé islam ní kí mi wá tọrọ lọ́wọ́ wa o fa amasa ila falatanhar a ní sọ̀rọ̀ òdí sí kódà ká mọ̀ gótó ẹni kò ń ṣe tó serious a ní sọ̀rọ̀ òdí sí àdé advice yẹ ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ islam ò fẹ́ kéèyàn máa tọrọ owó tí ẹ bá wá láǹfààní láti lè fà wọn ọmọ ẹlẹ́ lẹ́ni tó lówó lẹ́ni tó rọrọ̀ eléyìí fi ń dáa dúkìá ọgbẹ́ tó mi ìfẹ́ fi dúkìá lẹ̀ fún wọn lọ kódà nínú islam èyàn lè dìsónù ọmọ ẹ̀ lókè ọmọ ìmì ìfẹ́ kó jẹ ogun lónìí ọ̀wà tó gbẹ̀yàn lèyàn bíi ó ma jogún yẹn náà ni torí pé ntọ́lọ́wọ́n bá jẹ́ ṣe ni pé lẹ́yìn ìdá mẹ́ta tó fún wa yìí pé ẹ lè fẹ́ tó bá wù yín gbogbo dúkìá wa tá a mú wá sílé ayé ọlọ́run bá jẹ́ ti pé fún wa wà láǹtà ti sọ ní kótóbá yìí eléyìí sọ fún wa pé tó tó wẹ́ pé ẹ̀kọ́ lára ẹ̀kọ́ tá a kọ́ ọmọ wa tí ó fi lè dá dúró tóun náà fi lè rí jẹ tí ó fi lè rí iná tí ó fi lè rí lò yóò mọ jọ̀nà yàn fún wa láti kọ́ mọ̀ gẹ́bẹ̀ náà alipẹ́ ẹ̀nìsánu ọmọ èèyàn ní bó ti lẹ́mìí náà ló ní ara eléyìí yóò tẹ́kì ara èèyàn ẹ̀mí èèyàn ń kọ́ agbọ́dọ̀ kọ́ mọ́ wa lẹ́kọ̀ọ́ ẹ̀sìn eléyìí ó ṣe pàtàkì ṣùgbọ́n tá a máa rí ń sìn àwọn bàbá ìgbà táwọn òyìnbó amúnisìn tí wọ́n wá tí wọ́n gbé education wá western education gbà tí wọ́n gbé wá lára tí wọ́n fi ṣe eléyìí ò ń ṣe péyàn kan òun pariwo lásán in tó wà nù tán ni lára tí wọ́n ṣe ní pé ìwọ tó o bá fẹ́ kẹ́kọ̀ọ́ pé o fẹ́ wà educated ó sọ ìsìlámù ẹni kódà mo mẹ́ nìkan skul tó lọ yẹn ìlọrin ló wà ọgbẹ́ tó wà ní pé ìlú àfa ìlọrin skul yẹn wà wọn bí ẹ̀dá gbogbo ẹni tó bá ti wọnú skul yẹn èrè mary tí wọ́n gbé kalẹ̀ ó gbọ́dọ̀ kúnlẹ̀ kò ṣe sign cross kó tó wọnú kó tó wọnú kíláàsì lọ bàbá ẹni yẹn tó bá ti ń bọ̀ ó máa ti gbómi sí ìrọ̀bá ìfẹ́ kọ́mọ yẹn kàwé ó máa gbómi sẹ́nu pé tó bá ti fẹ́ wọlé wàá wẹ̀ sí islam padà kó tó wọnú léyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá yìí ò ẹlòmí àwọn abẹnu tàwọn àwọn abẹnu àtẹ́lẹ̀ àwọn bàbá yẹn kọ́lọ́mbà lékiọlá kó bá ṣe kó bá ṣàmójúkó fáwọn bàbá àkólé kan ẹ̀sìn ló sún wọn débẹ̀ ó wọ́n ti wọ́n dàbí reverse nípa àwọn bàbá yẹn wọ́n ń sapá pé àwọn ọmọ yẹn àfẹ́kọ́sẹ̀ sínú tí wọ́n wá dàbí reverse afẹ́ ká ọmọ wa kan àkwáyà gbogbo ilé ayé kò hàn bá ṣẹ̀ sínú so mo ń kọjá lọ ní àdúgbò area náà pàjá àgbà tí mo ń gbé bẹ́ẹ̀ obìnrin kan wá ń sọ fọ́mọ ẹ̀ mo máa ń gbọ́ ni mo máa ń táwọn èèyàn máa ń sọ ni mo máa fetí ara mi gbọ́njọ́ yẹn ó sọ wọ́n ní pé táfà yín tó bá ti ní kọ́ lọ mú fifteen naira wa, fifteen naira five zero around maybe four five years ago fifteen naira táfà yín bá ti ní kọ́ lọ mú fifteen naira wa má padà bọ́ nílé torí pé àfáà yẹn ti láìkè owó jù bí àwọn ọ̀rọ̀ tó sọ bó ṣe rí nìyẹn so àwọn èèyàn gbà pé àfáà ní kó ṣe fíṣẹ́ bí lè láì eléyìí náà ó wọ́n ń àwọn àfáà gan fúnra wọn tó gbà àti sòdodo wọ́n ń gbà míì á nira so àwọn àfáà tó wá dọ́gbọ́n sí èyí tó tó wá wọ́ọ̀sì jù wọ́n dọ́gbọ́n sí ẹni tí ò rẹ́dì láti san fifteen naira pé kọ́ mọ́ lọ kéw ṣé o máa ló máa rẹ́dì láti ṣe tó jù yẹn gan lọ kí ó tó fẹ́ lọ ké yìí kó kọ̀kiri alifati a a babaja bá bá a bá tí wọ́n bá kọ́ ẹni tí ṣe mùsùlùmí ó máa kà á fi kókò lọ ka quran lásán náà kó mú fifteen naira wá and in tó tẹ̀ tí wọ́n dùn ni pé nígbà tí mò ń sọ yìí ìgbà tí secondary school at time àwọn ọmọ ẹ̀ lásìkò yẹn wọ́n sọ 250,000 so wọ́n á mírí pé <laughs> ẹ̀sìn wọ́n ní kó lọ mú 50 naira wá wọ́n ní pé kó máa bọ̀ nlé and ẹ̀ máa mọ́ ọmọ lórí school tó máa sọ thousands of naira àwọn afáyín náà wá gbọ́n wọ́n ti mọ́ ọmọ wá sílé kí wọ́n àwọn ọmọ ẹ̀ ní alifa wọ́n ní sọ́dún fatia wọ́n há wọn ní alif láàmì díwáwùlá yíká homo ni mufli hon wọ́n gbé wàlímọ̀ dé ìyá tí ò san 15 naira yẹn bàbá tí ò rẹ́lì láti san 15 naira bóyá per week bóyá mi ò mọ́ bọ́yẹ ń san afẹ́ ma sọ pé gbogbo ẹni tó kọ nígbàgbọ́n wọlé ma twenty twenty thousand àwọn èèyàn ma tó bá dẹ̀yọ̀ wà tó bá ti dé wá o láàáyíká suratul baqara madaniyatun tó bá dé wá o láàáyíká ma tún wà lọ́jọ́ náà wọ́n tún ná owó tí bá tà rárá á rẹ̀ náà ma lo android ra mọ́tò ọmọ yẹn wá ní ọ̀pọ̀lọpọ̀ wọn ti test rí tẹ bá tẹ́bá ṣe kúrò àwọn gbogbo ká torí pé wáwù láìka mú mi fún wọn ṣe kí ni ni wọ́n kọ́ dé àwọn ọmọ yìí ni wọ́n máa di pé wọ́n dàgbà làwọn náà máa dé skul nǹkan kékeré máa ṣẹlẹ̀ sí wọn wọn ti ẹ̀ ní wọn they have no pride in islam èyí tá a fa nǹkan wọn kò jù bó ṣe lè ka kúrò à ń lọ so tó bá dẹ̀ ti parí ẹ̀ tó kọrí ó parí náà nìyẹn kí ni tó ń pè ní islam gangan kí ni tó ń jẹ́sìn gangan eléyìí gan máa ń ṣàfẹ́kù ẹ̀ eléyìí fáwọn ọmọ wa ó tó wà affect àwọn àfáànà tó ti pé ó kéé àwọn èèyàn ò rẹ́dì láti fún ní anything ló fi di pé tó àfáà ọmọ ara yóò mọ̀ rí iná síyàn láì ṣe wòlíì ẹfẹ́ rìn ìrìn àjò kan ẹ máa lásìdẹ̀ntì ẹ̀hẹ́ kí ló wá kàn wọ́n bẹ̀ ibi ń dáná bí sọ pé tá a bá rí níta àfẹ́ lójú ọ̀nà ká má sọ fún anybody ó affect wa débi yí pé ó ń pa àwọn èèyàn èèyàn ní problem ó ní stroke adẹ̀mọ̀ pé èèyàn dúdú tó máa sọ ah, ṣe mí ọmọ adọ́dà fà tó máa kọ́ sọ fún ẹ̀gbọ́n ẹ̀kan ló ń ṣe mí ló ń ṣe ẹ̀ àbúrò ẹ̀kan ló ń ṣe ẹ̀ débi pé ẹni ilé kàwé o mú lọ́rẹ̀ kó jẹ́ medical doctor professor wọ́n sọ pé ẹni cancer professor wọ́n sọ pé ẹni cancer ẹ̀dẹ̀ máa ṣe chemotherapy ẹ̀ máa ṣe nǹkan báyìí a ní i reject it in jesus name awa wa sẹ́kọ̀ọ́ lọ́dọ̀ tb joshua a máa gba omi five thousand naira per keg ìgbà tí cancer ẹ bá wọ̀ so máa padà wá sí hospital wọn gbé kò sí dábẹ́ ṣe sí mọ́ surgery àbáṣe chemotherapy eléyìí náà ń ṣẹlẹ̀ láwùjọ mùsùlùmí wọ́n ní bí ah mo ní problem báyìí wọ́n ní bí ah irọ́ ẹ má lọ sọ́sì àwọn àfáà míì tí wọ́n burú wọ́n ní bí ẹ gbọ́ lọ sọ́sì tù sí nǹkan yìí ò ní lọ sọ́sì tù kò ní síwòsàn bẹ́ẹ̀ o so ẹ máa ṣe kíní ni tẹ́nìyàn á fi kú ẹlòmíì kan gbé lọ sí hospital wọ́n gbé lọ sí church wọ́n gbé lọ sí hospital wọ́n gbé lọ sọ́dọ̀ àfáà kan pé àfáà ẹni ìwòsàn ní tàbí sọ fún wa ní ما أنزل الله داء إلا وأنزل معه دواء علمه من علم وجهله من جهل ó ní kò sáìsàn kan àfi pé kó níwòsàn ẹ wá wòsàn fáwọn àìsàn yẹn tó mọ̀ ló mọ̀ ẹni tí ò mọ̀ mọ̀ kò sí ìwòsàn òyìnbó náà ànábì kọ́ wa sọ́lá àríwọ̀sọ́lá tó ẹgbọ́n òyìnbó ló níwòsàn kò sí láìfí mẹ́ka wá wòsàn wa lọ síbẹ̀ èyí tó lọ́wọ́n bá lékẹ́ láṣẹ lè wọ̀ fún wa òun ní pín ká wáwó san wa lọ́sí tó bá jẹ́ wọ̀ fún wa ẹnu ìbá ní kò wá síbẹ̀ ṣe lè sọ fẹ́lò míì rọ́ kò ní gbọ́ kódà èèyàn kàwé òtún tí máa ń kọjá lọ́sí ti máa náwọn tó máa ń ta àgbo àgbo awogba ọ̀hún gbogbo àìsàn tó wà ní làgbo yẹn máa ń wò àná ìmọ̀ràn àwọn èèyàn tó wọ táì kan máa dó síbẹ̀ àwọn náà fẹ́ ra àgbo gbogbo <laughs> so èmi ò sọ pé kò síwòsàn lọ́ra àwọn kíní yẹn o ṣùgbọ́n ẹnu ti máa ń dùn jù èkó ètò wá ní òpùrọ̀ ti pọ̀ jù òpùrọ̀ ti pọ̀ jù àwọn nǹkan omi tí wọ́n fẹ́ lò mí poison ni ẹ jẹ́ fún yín lápẹẹrẹ èèyàn ní ọ́sà wọ́n sọ pé tó ọ́sà yìí ó lọ wá eérú ó wá bu omi sí òun ló mu wàhálà poison ni so after iṣẹ́ ní lab tó máa bu eérú eérú igi tó máa bu tó máa bu omi sí ó máa di alkaline solution bí acid ni wọ́n ní kí èèyàn mú inú máa fẹ́ pa ẹni yẹn àwọn nǹkan tó náà sọ pé lómi ní pé tó rọ ṣe báyìí ó ṣe báyìí ṣe báyìí wọ́n á ní kó lọ sí ìjọ àníkẹ́ rárá so bó ti jẹ́ pé tó àwọn èèyàn wọn bàbára ẹ̀kọ́ tó yẹ ká gangan yìí ló jẹ́ ya kírímínà tí wọ́n máa rí náà sí àwọn èèyàn tẹ́gbó nǹkan ló máa gba ẹran ló máa gbata ló máa gbépo tẹ́gbó nígbà míì ẹlòmíì ní adẹ̀ ní irú ẹni lọ bá ipò òní problem tó wá sọ fún ẹnìyẹn ó sọ fóbìnrin yẹn pé àfóhùn ṣe medical doctor náà in tó lè sọ ní pé òkè bóyá ó máa gbó kan àbó mọ nǹkan kan tó bá ti ń kọjá àgbo àbí gbogbo bá a ṣàdó bá ti ń kọjá yẹn nọ́nsẹ̀nsì ni ẹni ẹni páì oníròǹbó ó wá lọ bá obìnrin wa lọ bá àfà àfà yẹn wá sọ fún pé torí pọ́kọ yẹn ti sọ fún obìnrin yẹn pé kó má lọ sọ́dọ̀ àfà yẹn mọ́ àfà yẹn wá sọ fún yín pé nǹkan tó ń ṣe ẹ̀ yìí ọkọ̀ ẹ ló fi síbẹ̀ ó lè dálé yẹn rú so àwọn yàrá dẹ̀ máa tóró ìjọ kan mo wá sí ibà mo wọlé bí around eleven mo rí lady kan so wọ́n ní pé òun fẹ́ rí mi wọ́n ní pé kí wọ́n ní kí ló ṣẹlẹ̀ ó ní pé ó wá bẹ̀rẹ̀ sí sọ àwọn nǹkan ẹ̀ pé wọ́n rí ìrànṣọ́ nǹkan máa kú ok ok eh, ẹ wọ́n mọ́ tó fọ́nì kọ́nà máa ṣì wà lọ́nà ó lè kò fọ́nì o wọ́n rí ìrànṣọ́ máa kú pé ok òun lálàá pé òun máa kú wọ́n wá pé àfọ́ òun fáwà a gbá ǹtẹ́mi náà rí náà ni o ẹ kú ní o ní píríọ̀dì yẹn pásítọ̀ kan náà rí náà sí ọmọbìnrin pé ó máa kú náà ni ọmọ tọ̀tọ̀ ní o òun rí fún rẹ̀ àfáàrin nílọrin ẹnìkan náà pásítọ̀ kan náà rí náà pásítọ̀ ẹ̀ wà tó ní píríọ̀dì yẹn àwọn kankan tó wá ṣẹlẹ̀ sí tó wà gbé àwọn fẹ́ kú náà ni ó wá ẹni tó pásítọ̀ ẹ̀ wá ní ṣùgbọ́n kọ́kọ́ gba jésù ní olúwa àti olùgbàlà ẹ wá wò pé a ṣe ní mùsùlùmí lòun tó bá gbé jésù náà ni òun máa kó lọ bá imam pé òun tó bá láì tó bá gbó ní kíọ̀ nínú jésù ó máa ní kíọ̀ nínú islam náà tó wá bá mi wà láàmì òfin ní gangan mo ní pé wòmí dáadáa ò ní problem tó bá wà fún ìpè problem wà tó bá di ọ̀la máa kó àdúrà tí màá ṣe máa kọ fún ẹ ọ̀sẹ̀ kan létà mú tó rí ma ní pé ah, ẹ̀ tí kù bó ṣe ń sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rùn ilé ẹlòmíì tó bá gbówọ́ tó bá fáàmì tó bá mọ̀ tó ṣe tó bá fọwọ́ báyìí lára ó máa yọ ọ̀gá jáde irọ́ ni gbogbo ẹ̀ so kọ́lọ̀ bá gáṣà nù wa but ìpìlẹ̀ tó fi báwọn àfáà náà di bí 419 bí onímàgbé onímàjì bí onídán ìpìlẹ̀ ni pé kò sí any adequate social care fáwọn tó jẹ́ àwọn àfáà tó wá ní 50 naira so àwọn náà wà ní ẹlòmíì brother kan wá kọ́ ń blé fún mi gbàgbé àwọn ọmọ tóun ti ń rè tó ń ti lè pé israel kò sọ pé mò ń ṣiṣẹ́ fún yín ni mo fàsìkò mi lẹ̀ ni iye báyìí dẹ̀ máa gbà ó wá ń rí àwọn ọmọ ẹ pé wòlímọ̀ ń bọ̀ wòlímọ̀ ń bọ̀ tó máa gba owó kí wòlímọ̀ tó dé àwọn ẹ travel out so kò ó bá parí so àwọn nǹkan yìí ló di pé tó kò sẹ́kọ̀ọ́ ẹ̀sìn bó ti yẹ kó rí kéèyàn lè kéèyàn kéèyàn kéèyàn ṣe wàlímà èèyàn lè mọ quran ká kó di christian èèyàn ṣe wàlímà ó mọ quran yìí ká ó rí pé tó máa fa igi tí wọ́n bá wọ lókè ajẹ́kíní a tí wọ́n bá wọ nísàlẹ̀ ajẹ́kíní i kò sẹ́ni tó máa kọ́ tí ò ní mọ̀ọ́ká ẹ̀kọ́ ni náà bí kéèyàn lọ kọ́ organizer àbó lọ kọ́ ni àbó kò sẹ́ni tó máa kọ́ kò túmọ̀ sí pé ní ẹ̀sìn àwọn afá ṣàlàyé torí àsìkò ẹni tó bá fẹ́ kọ̀ǹtró ẹ̀kọ́ ọmọ ẹ̀ ó bùkátà nǹkan mẹ́ta yóò kọ́ kọ̀ǹtró irú bàbá àbí ìyá tó bá yóò ni yóò wá irú bàbá tó tó bá jọkùnrin ní ìwọ̀rù ìyá tó ń fẹ́ kó jẹ́ fọmọ òun torí pọ̀ pọ̀lọpọ̀ ọgbà ọmọ máa tẹ̀lé òbí kódà àwọn yorùbá máa sọ pé tójú ti mú láfi ń jẹni tó bí ni ti ṣe ti wà láfi ń jẹni tó wá ṣe kí ni tó rí ni dàgbà the choice of a child's father or a child's mother has far-reaching consequences àwọn ànábì ọlọ́run noe àti lut ọmọ wọn wọ̀ náà ah, ànábì ọlọ́run ṣe wọ́n ń bímọ tọmọ yóò padà wọná àǹfààní pé àwọn wo nìyá wọn so kò sí ìròyìn ní ìròyìn impact ìyẹn alákọ̀ọ́kọ́ ìyẹn control ẹni tí yẹn fẹ́ kó jẹ́ bàbá àbí ìyá fọmọ yẹn tó bá control ara ẹ̀ tán o bàbá tó ń mu sìgá tó wá sọ fún mi pé kó má mu igbó irọ́ ló pa ibi tí bàbá ti dúró báyìí lọ́mọ ti bẹ̀rẹ̀ torí pé àwọn kan wà tó pé ọmọ kan ọmọ ń kọ kódà kò kò ṣe gbójú òpópó ń fẹ́ kọ ó kọ̀ ń wo pé bàbá mi ń ṣe báyìí mi náà ń ṣe ni á dẹ̀ bá dàgbà bẹ́ẹ̀ bí bàbá ti ń ṣe lélẹ́yìn òun náà ń ṣe so yóò control ààrẹ yóò sì control orú òbí tí wọ́n fẹ́ kó jẹ́ fọ́mọ òun ẹlẹ́ẹ̀kejì ẹni tó yẹ fẹ́ kó kọ́ àfa èdè náà wà nù quran ọlọ́run bá gán ṣàlàyé fún wa pé ìgbà tí ìyá mariam tó ṣàdágbọ́ ọlọ́run bá àlékè ọlá fatakọ bálmi nì gba ọmọ yìí lọ́wọ́ mi bá ń rí ọlọ́run bá àlékè ọlá fatakọ bálàhàrọ̀ buha bikọ̀bùnìn hasan wa ambataha nabatan hasana wa kafalaha zakariya. a ní àgbàdúrà yìí ṣùgbọ́n àwa la yan tíṣà fún mariam ọlọ́run bá rí gẹ́gẹ́ àwa la yan tíṣà fún mariam ẹni tí ọmọ fẹ́ wò láwòkọ́ ṣe lábẹ́ lọ mùsùlùmí ń sí pé who's your role model ta ló fẹ́ jọ ó máa yà ilẹ̀ nígbà nígbà arkeli ni àbíkó ní pé sí ronaldo sí ronaldo báwo lọ́sọ̀lọ́sọ̀lá <laughs> wà láàfíà lẹ́yìn yẹn environment ọmọ ìfẹ́ wà زكريا عليه عليه الصلاه والسلام كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا gbogbo ìgbà زكريا zakaria bá wọlé مريم mariam a rí i pé mariam ló ń jẹ lọ́dọ̀ àwọn àǹfààní pé gbogbo ìgbà tá a bá ti rí ń tà mọ́bi tó ti wá lọ́dọ̀ ọmọ wa ká béèrè kì í ṣe pówó kì í ṣe pówó nìkan kò náà ṣe dúkìá nìkan wa bá wùwà tí ò sí lára wa béèrè pé ibo ló ti rélé kó ṣàlàyé fún wa tí ọba rẹ lè kọ̀ǹtró tó súnmọ́kọ́ lọ́wọ́ bá àdékíọ́lá kọ́yọ́ káwọn ọmọ wa kí wọ́n yára rí kí wọ́n jẹ́ kó rọ́tò ayùn bó ṣe wà nù àyàtà sọ yẹn kọ́ lọ́wọ́ bá àdékíọ́lá kó má sàn wọn wà nù ọlá tó lè lágbára ẹ̀. àwọn òjókòó wá sí àwọn kútùbà tá a mọ̀ pé wọ́n bá wọn ọmọ wa sọ̀rọ̀ lọ́rọ̀ tí ó fọwọ́ bá wọn lọ́kàn wọ́n ṣe wá sí tó ẹgbẹ́ tó àwọn a lọ ṣeré ń bẹ̀ ni bí wọ́n ṣe pé ntọ́wọ́ yín bá kàn ẹ kó jáde nígbà tí tẹ́lẹ̀ mẹ́ta ṣùgbọ́n àwọn yẹn agbẹ́ àlọ́ ṣeré irú àwọn yẹn kò ní pàtì kankan lára ọmọ so àwọn àti tí wọ́n bọ́ ọmọ sọ̀rọ̀ wáàsí a máa kóró àwọn àti mo sọ̀rọ̀ a máa kóró pé níta àfẹ́ ńgbà mi ni wọ́n sọ fún ẹ̀pẹ́tẹ́ kí ni èèwọ̀ níṣẹ́ ká sọ fún àwọn ọmọ wa kọ́ńtà ọba àdékìlá má sọ wọn wá nu ọlá tó lé lágbára بسم الله الحمد لله ثم الصلاة والسلام على من لا نبي بعده محمد عبد الله صلوات ربنا والسلام عليه وبعد In our for a lot of khutbas now, we've been discussing issues surrounding the Prophet Ibrahim, and then Allah Subhanahu wa Taala did not only grant Ibrahim uh, so much honor in this world, He also granted it to his offspring. So much so, we have some of the mufassirun, some of the scholars of tafsir who said that all the prophets that came after Ibrahim were from his progeny, were from his children. And some said, Aktharuhum. The most of the prophets that came after Ibrahim were from him because of the virtues of Ibrahim. And not only that, because Ibrahim taught his children. And I made reference to a verse in Surah Al-Baqarah where Allah was telling us that at the point of death of the prophet Yaqub, known as Jacob in Judeo-Christian literature, the, he called his sons and asked them, If I die, What are you going to worship? And they responded because their father had taught them properly. They said, Na'budu ilahaka. We worship your Lord. And not only your Lord, the Lord of Ismail and Ishaq, the very Lord of Ibrahim. It shows that the parents, pious parents, will take a very clear take cognizance of teaching their children seriously, especially as regards the deen. And then when you talk about education, it is divided into two based on the fact that as human beings we are also dual in nature we have a spiritual side our soul and then we have the human side and we need education that will nurture both the spiritual and also the physical it is not un-islamic for you to lead your children as rich people and i gave the example of one of the companions of the prophet that um, please there is space upstairs àwọn tábàlì okay. àyè uh, wà lókè tínú lébà ti kún àti clean lókè yẹn so ẹni wà ń bẹ so kò ní ká to sáfù síta ẹni wà lókè àdẹ̀tí clean ẹ̀ so for those of us who come around a bit late if the mosque is filled so i was saying that we have these two things to take care of to leave our children as rich people islam does not frown at it so one of the companions of the prophet was sick and he said i'm go giving all of my money in charity he said no you cannot do that so okay i'm giving half of it he said no you cannot do that if you want to give anything out, it must not be more than a third. Even that third is too much. For you to leave your children as rich people is far better than you leaving them as poor people who would have to beg people. Yet that's that's the way the problem. Kaf means the hand for people to open their palms and beg people. Islam frowns at this. So there's nothing wrong in giving our children sound education that will make them upright in society and they will not look at people before they eat or before they drink. However, we also need to understand that spiritual education also there by making our children learn appropriately about Islam. And our attempt to get secular educations for our children must not be at the expense of the spiritual ones. And this is what has happened. It's like a reverse During those days, when the colonial, when the colonialists came, the British when they came with their mission schools, they used those schools as Christianizing avenues. This is not this, is history. You have to change your name if you want to get admitted. You have to drop your faith, and that was why all the fathers those days felt that okay, we would rather prefer our children remaining illiterate than allow them to drop their faith. So some would blame them now that why you did. No, they did it sincerely, and there's no doubt Allah will reward them. And you have, now have a reversal. Now we have parents who want their children to be the best in secular education at the expense of the Islamic one. And I give an example in the Yoruba version. A child was told to bring 15 naira by the teacher who teaches them how to read the Quran. Not really Islam per se. Just out when you see Alif with a fatah, call it A. And then the mother was telling that boy, said, when your if your start asks you of that 15 naira, come back home. cause they like money. And then because of that, those who stand, he has a family, he has to live, he has to eat. They will now devise devious means of getting money. And that is why we have problems all around, affecting our children, affecting society, and causing pandemonium up and down. I give an example of those children. They are not, they don't know anything apart from the wawula ika umli muflihun that they read for their walima. After that, open any portion of the Quran, they will not be able to read it, and they will say he has done walima. Worse still, These people who we did not take care of now find different ways and they now instead of becoming religious advisors become also spiritual doctors medical doctors and everything in one when we see a dream in fact we don't do see a dream they will see the dream for us and come to tell us that alhaji must not travel on this day why i saw you had a plane crash i saw you had an accident and so to avert the accident you need to slaughter a white ram a basket of tomato have a basket of rodo King, King, this, does Allah eat meat? But to avoid this, and a lot of people, a lot of us will do so. That one is even better. You know, the, the, the health of that person is not at stake. One of the brothers, one of the scholars in the north, we call him Sheikh, Mah, uh, Sheikh Adam Mahmoud Adam. May Allah be blessed. Boko Haram killed him when the crisis started. He used to say that scholars of this nature are worse than arm robbers. The worst thing an arm robber can take from you is, after your money is your life. But these people will take your money, take your life and take your year after. So somebody has a disease that is easily curable in the hospital. They will tell you that no, don't go to the hospital. They are liars in the hospital. It is your stepfather that is after you. It is your stepmom that is after you. In some cases, it is your husband that is after you. It is your wife. I've seen homes. This is I've been doing these issues of a uh, clerical disease for years now. I've seen homes collapse because of bad advices from people of this nature these ones are criminals unfortunately we do not have if it was an islamic state these people would be prosecuted but we do not have such structure here i don't know of any law in nigeria that criminalizes giving bad spiritual advices they will tell a husband it doesn't mean if the person is educated or not i have seen people who graduated from the uk from the us and somebody will be telegramming them from there on that your wife is after you and he will believe that his wife is a witch and the home will collapse These ones are worse criminals. We see them every day. But it's part of the fact that there is no social structure to maintain. There was a mosque I prayed in, uh, in uh, on the mainland. The imam said on the member, he said, ask the mosque committee how much they pay the imam. Nobody could talk because at that time they were paying the imam four thousand naira. And he has children, grown up children, going to schools. This is why those who do not fear Allah among those we call scholars will devise ways of not stealing only our e, our our this world but stealing our hereafter may allah subhanahu wa ta'ala guide and protect us i'm spending my time <laughs> i wanted to mention also finally so i will not uh, dwell on it much that to give our children that sound and well-rounded education we need to control three, things: three things the choice of parents we want our, our children to, uh, to, to have starting from us to our spouses if i if i drink cigarette definitely my child will go beyond me because where the father stop that is where the children will begin i cannot be drinking alcoholic beverages and believe that my child should not smoke cocaine no where you start is where your child will start so you you must reform yourself before you think that your children will be reformed number two we need to control the choice of teacher the person who is giving who our child sees as a role model If a child sees see Ronaldo as a role model, then he will behave like see Ronaldo. If a child sees actresses as role models, this is how they will behave. And then the last one is to control the environment. When we see behavior that is alien to the way we have we have brought our children up, when we need to ask them and reproach them and take it away from them. And this is how the pious people raise their children. May Allah subhanahu make our children um, people will be proud of not only in this world but in the hereafter إن ولي ذلك القدر علي اللهم لا تدع لنا ذنبا إلا غفرت ولا هما إلا فرجته ولا دين ولا قضيت ولا حاجة من حوائجنا ولا آخرة إلا قضيتها يا أرحم الراحمين ربنا هب لنا من أزواجنا ومن ذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم أعد علينا هذا العيد سنوات عديدة بصحة وعافية والسلامة ربنا آتنا في الحسنة وفي الآخرة سلام الله السلام عليكم الصلاة